الحمد لله الذي لا إله إلا هو وهو إله في السماء وفي الأرض إله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد وآله وصحبه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún olúwa wa tọrọ àlékún ìkẹ́ ìgẹ̀ fújíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam òní ni al-yawm yawm al-khamis min ayyami hadha ash-shahri al-mubarak òní ni ọjọ́ karùn-ún nínú oṣù àwẹ̀ Ramadan ní àná àpè àkíyèsí wípé nínú àwọn ẹ̀ṣà tí ń bẹ nínú oṣù yìí tó tóbi òun náà ni àdúà àdúà ṣíṣe àdúà ṣíṣe kéèyàn pọ̀ ládùúà ṣíṣe àkíyèsí kan wà ń bẹ àwọn èèyàn ń ṣàdúrà o àwọn èèyàn ń bẹ olúwa ọmọ mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ gbogbo mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ ní ṣàdúrà kódà níbi tí àwọn àṣà kan ó tún gbajúmọ̀ lọ́dọ̀ wa wọ́n tún ní àwọn bẹ́yàn ládùúà ó ṣẹ̀jẹ̀ pé ìpìlẹ̀ ni pé ọlọ́wọ́n bá ní òde ọ̀rún ní astajib lakum ń kálukú ó pè mí ẹ pè mí dàrẹ́ ọlọ́wọ́n bá ò ní di kẹsìsẹ́ máa fi ẹnìkan ṣàkàṣọ sọ́dọ̀ ẹ̀ fi dùá níbi àwọn ìjọsìn òun là lè dá ẹ̀sìn kan ṣe àbí kọ́ jẹ́ pé bó ń ṣe ọlọ́wọ́n ọba ṣe ṣe àmọ́ ìjọsìn yẹn tó bá ti máa tán dàrẹ́ láàrin ẹrú àtọ́lọ́wọ́n ọba ni gbogbo ẹnikẹ́ni tọ́ba rò wípé ẹsẹ̀ tòun kò lè kò lè sùn dọ́dọ̀ lọ. àbíyá àdúrà òun máa ń bẹ àwọn èèyàn ládùúà máa bẹ ládùúà ìṣesí ó kọ́ láwùjọ wa kí esikú kí èèyàn bẹ èèyàn ládùúà kí esikú kò lẹ́tọ̀ọ́ bí a dákun rántí nínú àdúrà àmọ́ kó jẹ́ pé gbogbo ìgbàtẹ́rú bá ti ní bùkátà sọ̀dọ̀ ọlọ́run iṣẹ́ wa sí làkàyè rẹ̀ ni pé ẹ̀jẹ̀ ń lọ́dọ̀ àwọn kan àbí ń ké sáwọn kan kọ́dọ̀ di àṣà ìwà nǹkan jẹ mo á pa àwọn ọmọ kéwù jọ wọn máa ń ṣàdúrà tábìlì ọ̀sẹ̀ ẹrú tí nǹkan ń ṣe lọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ kó nǹkan ó pépè fún rẹ̀ ọlọ́run ni àmọ́ yójí ibú ni wọ́n tọrọ ìdáàdà wọ́yẹ́ ṣe fosú wẹ̀jà alukun kúlẹ́fẹ́ ẹlẹ́rù àìlẹ́hùnmá ọlọ́ talẹ́ni tí jẹ́ pé ẹni tára ní ẹlòmíì fisikali ara ní ẹlòmíì nínú ẹ̀mí ara ní ọlọ́run ni jẹ́ lẹ́lòmíì tẹ́ pé tí ó sì jẹ́ pé yìí nígbà tára ilé ìjọkàn nínú àwọn ẹ̀kọ́ àdúrà tó yẹ kẹ́rú ọmọ gbogbo àti tí yẹn bá ní bùkátà pé ọlọ́run ọba dàrẹ́ẹ̀tì ọba gbogbo ìròrí tí bá ń sọ pé o bá fẹ́ bẹ olúwa àdúrà rẹ kókó lọ sọ́dọ̀ àwọn kan ẹnu tiẹ̀ ò dọ́dọ̀ lọ gbogbo àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ ليس لها من الإسلام من شيء بشيء من الصلة oníkà kan ṣe pẹ̀lú islam ilé ìjà kéèsì alákọ̀ọ́kọ́ àkéèsì ẹlẹ́ẹ̀kejì àwọn míì náà ń bẹ ọlọ́run àwọn yẹn ń ṣàdúrà ṣùgbọ́n àkéèsì kan níbi àdúrà àwọn èèyàn ni pé àwọn èèyàn fẹ́ràn ayé o ayé àti owó náà bá ti ń wọ̀nù wa láwọn oríṣiríṣi àyè kàlá bàtò ṣẹ́gbóná làájílá wàtàdàrúná àkìrán ọ̀rọ̀ ọ̀bà kí ni sẹ́yìn ẹ fẹ́ràn kájú ẹ fẹ́ràn ìkájú ní tí ó lẹ mú lẹ́mí ẹ sì gbàgbé ní tí ó ọ̀nà làkèyàmà nínú àyà míì oríṣiríṣi ayé ọlọ́ni bẹ́lító èrúnà ṣàyàtà dúníà à àwọn èèyàn mọ̀ wálé ayé má yà o ẹlòmíì gan ọmọ fún wálé ayé má yà ó sì wálé ayé má yà wàláì òun ló tún mọ láwọn ká àwọn èèyàn wáyé má yà ọmọ fún gan nínú àwọn tó wáyé má yà ni látara gbé kí ni èèyàn fi ń mọ̀ pé èèyàn wálé ayé má yà wọ́n náà wo ọkàn rẹ̀ wọ́n tọ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì ń jòkó ń ṣàdúrà ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n wo hábò tọ́lábẹ̀ áhírán kéèyàn wo kí ni òdiwọ̀n etí fi ń wá kéyàmà ẹ wò àtọ́ lọ́wọ́ bàbá tí máa sọ pé ẹ pè ní ìdá yín lóhùn ẹ tọrọ àforíjì ẹ tọrọ àforíjì màá foríjì anábì ní olúwa máa ń sọ̀kalẹ̀ ní sámà ayé ní gbogbo òru ní gbogbo ọjọ́ ayé ní gbogbo òru ní gbogbo ọjọ́ ayé yóò mọ̀ wá béèrè kálẹ̀ ní tó fẹ́ tèmi ọlọ́wọ́n bó fún un kálẹ̀ ní tí ń wá foríjì tèmi ọlọ́wọ́n bó foríjì bẹ́ẹ̀ sì máa kà á nínú ọ̀rọ̀ ọlọ́run nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba yìí. bẹ́ẹ̀ náà ni su'alu aljanna kí ẹ̀ máa bẹ̀rù ọ̀wọ́n ọba aljanna àbí kọ́ máa bẹ̀rù ọ̀wọ́n ọba àtibọ̀tán dáadáa àbí kọ́ máa bẹ ọlọ́run ọba kóhùn dáa lábọ̀ ọlá ẹlòmíì lè jòkó ṣe ogún ìṣẹ́jú ìṣẹ́jú mẹ́wàá yóò máa ṣàdúrà yóò máa ṣàdúrà ṣùgbọ́n ẹ lọ ń wo nasibu al-akhira kí ni ìpín alkiyama nínú àdúrà rẹ̀ ẹ rí i pé ó kéré ọlọ́run kò mẹ́rin owó wọn á fún mi kí nìkan wọ́n máa tún wá pè sáà kí ó fẹ́ràn owó owó ni à owó ni owó ló dé sẹ́sìn owó ni o bí ọba ṣe owó ẹ̀sìn ọdún ṣe ẹni yóò sá wí yóò sá ẹ̀rí ìtọ́ mọ̀ pé bóyá ó lè ṣàkóbá fún ọ ta ló sọ pé tálíkà ta ló sọ fún ọ pé kò kì í sẹ́ni rí òun gan-an bá wà nù àwọn ẹni rí tẹ̀bá ní kẹ́ kó ẹ̀rí jọ bámbám torí pé owó alimọ́lù yóò rúi bọ́rọ̀ bá dé gbẹnitẹ́ ti rí ta rẹ̀ balẹ̀ tó mọ́ wa rẹ̀ bọ́rọ̀ bá dé yóò yẹ ṣòro fọ́kọ̀ sàmáwá yóò rò pé ju gbogbo ẹni bọ́dì lọ ìsọyàndẹni ẹni ẹni tí ọmọ wa rẹ ni ìlànà rahimallah àfẹnukọlọ ń bá sàánú tọkọ máa ṣe ẹlòmíì àròpépò agbára òun ẹ wá lágbára ni ìyàtúrò rẹ sì ṣe o wọn àti ibi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìpín látọ̀dọ̀ Ọlọ́run lélẹyìí kò dira wọn lọ́wọ́ ó lè wá anytime ó lè ìpín ni christmas min Allah olùwà ní pín ṣùgbọ́n kẹ́rù wá lọ ìgbésí ayé rẹ̀ mọ́ bẹ́ẹ̀ bí kákìyèsí wa rè o olùwà ọlọ́run bá nígbà tí ń sọ̀rọ̀ hajj náà nínú àwọn àyè tájọ àti ń gbà ó ní wà mí náná tí máa ń yẹ kó ló rabbana atina fi dunya hasana wa ma lahu fil akhirati min khalaq ìbẹ̀ nínú ọmọ ènìyàn tó bá dé àwọn àyè àmì yìí àmì àṣẹ ìyẹn tó bá ṣe hajj yóò ṣàdúrà yóò bẹ̀lúwa bẹ̀lúwa àmọ́ kò ní rántí àlùkìyàmà òun náà ọlọ́run sì ní fún un torí kò béèrè olúwa ní wà mí ń hún ìbẹ nínú ọmọ ànábì ádámà wọn yẹ kó olórọ́bánà àtinà fi dúníà hasana wọn fi àkírọ́jẹ hasana táwọn fẹlẹ àzàbànà tí máa ṣe àdúrà yìí lákòyàwó àtàyé àtàlùkìyàmà kọlọ́wọ́n bá yìí wọ́n ṣàjò dá ẹ̀yẹ́rú sí olúwa àdúrà yìí nínú àwọn àdúrà tó jẹ́ àdúrà aljami àkóyawó àdúrà wọn bí Anas ibn Malik radiyallahu ta'ala anhu kí àdúrà wo ló máa tá ànábì máa ń ṣe nǹkan náà ó súnmọ́ ànábì púpọ̀ ó lè ti ṣe lọ́pọ̀lọpọ̀ ó kéré kẹ tó gbọ́ ká ànábì ṣàdúrà kọ́ mọ́ ṣàdúrà yìí wọ́n fẹ́ lè má ṣe òun náà ni rabbana atina fid dunya hasana. وفي الآخرة حسنة وقنا عذاب النار أري أولياء يولياء القيامة الله سبحانه وتعالى وبيانا أكيد لي أي مسلمين ìwáṣọ kò níbi ìyá náà ìmọ̀ tọrọ àlìjánná ọba náà tọrọ fẹ́bí ọ̀tọ̀rọ̀ fara ọ̀tọ̀rọ̀ fọ́mọ ọ̀tọ̀rọ̀ fáya ọ̀tọ̀rọ̀ fọ́kọ ọ̀tọ̀rọ̀ fún kínní kan ipò tí ń wáyé ẹ̀mí gígùn àlàáfíà ara ilé kíkọ́ gbogbogbogbogbò àwọn nǹkan wọ̀nyí wọ́n gbàgbé àlùkìyàmọ̀ o òun sì lọ lórí khairum wa abqa